Do ń paro bọ̀ kò ṣe mistake ohun tó gbọ́ òun ló jù ó ní góòdù tó wà lọ́wọ́ mi ó ló máa kọ́lé fún ènìyàn ó ló máa kọ́lé fún ọmọ ẹlòmíràn ó dẹ̀ sọ iye tí góòdù yẹn worth iye tó jẹ́ ó dẹ̀ tún jẹ́ kẹ́ ẹ mọ̀ pé kò kí ń ṣe náírà òun sọ̀rọ̀ nípa pounds ẹ jẹ́ tún play lẹ́rẹ̀ kan sí kí ẹ bá mi gbọ́ bóyá mi ò gbọ́ dáadáa because bí mo ṣe wà mo fẹ́ lọ rí doctor ó dà ní pé etí yìí etí yìí ó ní the treatment mi ò sure pé mo gbọ́ nǹkan tó sọ because mo kàn ń mo kàn ń rò nínú mi pé ah, ah, àbí kó dẹ̀ rí bẹ́ẹ̀ ni kí dẹ̀ jí kó rí bẹ́ẹ̀ lóòótọ́ màá kọ́ dẹ̀ jókòó báyìí màá kẹ́ dẹ̀ jókòó báyìí kí ló dé òsì fi bí sílẹ̀ ṣebí ìwọ náà ti lọ ọ̀dọ̀ bbc o ti lọ sí ọ̀dọ̀ àwọn àbókí o sì lọ ra tiẹ̀ kò yìn mí nú kẹ̀dẹ̀kẹ̀ ṣé mo kẹ̀dẹ̀ tí ra tiẹ̀ kẹ̀dẹ̀kẹ̀ bó tiẹ̀ gun ẹ̀rẹ́ pé òun parọ́ àdínkù dẹ̀sẹ̀ tí ò mọ́ gbọ́ ká fẹ́ràn sẹ́nu ká wá tì gbogbo wa la mọ́ gbọ́ ká fẹ́ràn sẹ́nu báyìí ká wá tì tí má bọ́ tà ń sè mo lè po sóbò fún anybody ẹ lè mọ̀ bóyá mo purọ́ ni tí n bá parọ́ fún yín bí mo tí mo tí mo bu irọ́ tí mo bù sílẹ̀ ẹ lè mọ̀ ẹ kàn lè máa guess bọ̀ ibi tí mo parọ́ mo mọ̀ ẹ̀yìn tí mo pa fún ẹ lè má mọ̀ àmọ́ mo fọlọ́ ṣẹlẹ́rìí fún yín mi ò ní parọ́ fún yín nítorí pé ẹnẹ́lẹ́dà ẹ lè máa wò wá báyìí káàdé máa parọ́ fún yín kí ni géè ni wá tá a bá ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run a máa fìyà jẹrú èèyàn tó bá ń ṣe bẹ́ẹ̀ because agbalagba grammar ọmọ kékeré gbogbo wọn náà wà níbi tí wọn kì í ṣe mi tí má mọ̀ pé mo fẹ́ parọ́ kí ni mo wá sórí social media ki n pèèyàn lórí fóònù kí n máa fún bo sóbò òmùnà. thank you honey don't get us upset Kwame god bless you ẹ jẹ́ calm kí ló dé tí ọmọ yóò ní ó fẹ́ máa pè mí fún gbogbo aráyé bí ẹni tó tí ò ṣe é rí bọ́ ti wọ́ ló dáa ẹ o ọjọ́ tí má gbọ́ Dorkas má sá lọ jẹ́ forúkọ ẹ ẹni tó ń jorúkọ yẹn mi ò lè bá aṣọ rẹ mọ́ ṣó wá ra àwọn èèyàn tó wá láti Ìbàdàn mi ò tún lè bá wọn ṣọ̀rẹ́ kí n tó lè bá wọn ṣọ̀rẹ́ mi ò ní sọnù mi fún wọn ọ̀rẹ́ fake ni mo lè bá wọn ṣe níbi tí mo bẹ̀rù ẹ dé mo bẹ̀rù ẹ gidi mo rí ẹ gẹ́gẹ́ bí èṣù mo rí ẹ gẹ́gẹ́ bí ẹni tí èṣù dá ọlọ́run kọ́ ló dá ẹ mo rí ẹ bí ìkà mo rí ẹ bí ìdálérúgba tó sì níbẹ̀ tí mi ò há díẹ̀ wàhálà ìfẹ́ yẹn dúró ó dúró gidi ó dúró gidi mi ò rí mi ò rí ẹnikẹ́ni bí èèyàn burúkú bẹ́ẹ̀ náà rí mi bí èèyàn burúkú tíkẹ́ẹ̀tì ti máa lò lọlé ní december everything ebi ni mo tún bẹ̀bẹ̀ pé no economic òun ni mo fẹ́ sẹ́ wọn ni láyéláyé ọmọ ní ẹ ọmọ mi ní ẹ inú business yẹn ló máa máa lọ mo tún ṣe ẹ̀kọ́ns fún olówó àmọ́ gbà le wọnú inú ilé nílé dáwóró nílé bàjẹ́ nílé di rádaràda ilé di jùgùjùgù mo dẹ̀ tún sọ fún ẹ pé mo fi ohun gbogbo lẹ̀ fún ẹ òun ló jẹ́ kí n sọ lọ́jọ́ yẹn but àwọn èèyàn misunderstand mi pé godmother wọn because tí n bá ní godmother mi iye oníyàwó tún ṣì ń gbé wọn mọ́ra mi ò fẹ́ wàhálà yín mò ń sá fún yẹn ni òun mo ṣe yọ godmother fún ẹ tí mo ní big mommy lọ́dọ̀ mi tí má máa describe wọn sí godmother ẹ ni mo máa describe wọn because mo ti yọ kúrò ní picture mo fi ohun gbogbo lẹ̀ fún ọlọ́run bó ṣe wọ ọlọ́run ló ṣe ń olówó ní owó tiẹ̀ ni ọlọ́run ló ṣe é bẹ́ẹ̀ tó bá dẹ̀ ti bú ẹnikẹ́ni pé mo fẹ́ mo nífẹ̀ẹ́ mo ṣe é bí ọmọ tó dẹ̀ ti ní mi ò ṣe mọ́ wọn ò ṣe mọ́ nìyẹn wọn kì í fọ́ọ̀sì ìfẹ́ mo try best kí n tó mọ̀ pé yes mo try best àmọ́ toró ti wọlé ilé ti dáwóró ó dẹ̀ ní pé ká fohun gbogbo lẹ̀ ká filẹ̀ fún ọlọ́run kò yí aráyé torí mi ò lè sọ dáadáa mi ò lè explain dáadáa but ọlọ́run mọ̀ á bá mi ṣe kí ni á fi iṣẹ́ oníkálukú á fi dá ní ẹjọ́ tó bá jẹ́ pé inú méje mo lò sí ẹ̀ reason tí mo ṣe bínú sí reason tí mo ṣe bínú sí ìwọ ló sọ fún ẹni ẹlẹ́ni tó ń ṣàánú wípé kó sọ fún mi kí n dákẹ́ wípé jókòó tádé ní píkṣọ wọn lọ́wọ́ o ó dẹ̀ ti sẹ́ǹdì ẹ̀ sẹ́mi rí èmi ò dẹ̀ sọ fún wọn ìwọ lèmi sọ fún mo finú wénu mo jẹ́wọ́ o mo finú wénu àmọ́ èmi ò jẹ́wọ́ ṣá ìwọ náà ló máa dáwọ́ jẹ èmi ni mo pè é nígbà tí mo wà ní nàìjíríà mo ní jókòó tádé máa sẹ́ǹdì fọ́tò sí mi mi ò máa mọbi tó ti rí o ah ó dẹ̀ sọ fún mi ó ní kí n ignore ó ní kí n sọ fún pé no she's not the one mo dẹ̀ sọ bẹ́ẹ̀ mo dẹ̀ si be? mi ò sọ fún màmá yìí ìwọ ni mo sọ fún ìwọ ló pè wọ́n ló sọ fún pa ẹ èmi ti sọ fún ẹ rí pé gbà tèmi wà ní nàìjíríà jókòó tádé send picture wọn sí èmi ìwọ ló pè won lo sọ fún o lẹ́yìn tí wọ́n ti bẹ mi àti ẹdá sọ̀rọ̀ tó dẹ blame ẹ ipe èsì tó fún mi sí nǹkan tí mo send se ò dá tó mo rí nǹkan tó bí mi inú mo dẹ send voice sẹ ó yẹ kó reply mi Kasote, but the way to fi fún mi lẹ́sìn wọ́n ti jẹ́ kó yẹ pé kò dáa ká má jà ká sẹ́tù kí n pè sórí iṣu ẹ̀ mi ò tún fẹ́ pè wọ́n ló tún fẹjọ́ sùn wọ́n pé dọ́ta wọn ò pè ẹ́ o ó pè mí tó ẹ̀mẹ́ta lórí iṣu ẹ̀ tí mo dẹ̀ ní miss call ẹ̀mẹ́ta mi ò gbé torí mi ò fẹ́ pè àwọn nígbà tó wá lọ jíṣẹ́ fún mi pé èmi ò pé o ó pè mí mi ò gbé o wọ́n wá bínú èmi wá pè é mo pè sórí iṣu ẹ àwọn ọmọ ẹ tó wà mẹ́rin wọn mọ̀ pé wọ́n ti pè mí dáadáa tí mi ò gbé kọ́ tí mò bínú o wọn mọ̀ pé ó tún ti lọ sẹ́ǹdì ẹni ẹlẹ́ni sí mi kí n tó pè ẹ o wọ́n bẹ̀rẹ̀ sí ní kan just be careful of her just take care just be careful of her wọ́n rò pé wọ́n ló rán ayé mi lọ́wọ́ ni tí n bá bẹ́ẹ̀ ṣe wọ́n rò pé mo máa ebi máa pa mí ni ṣé mo jẹ́ lówó rí ni wọ́n sẹ̀ǹtì àbí èlò ló jù ní UK ṣó fún mi rí ni ṣó connect mi rí ni ta connect ni mọ́ tó ṣe nǹkan fún mi rí kí mo gbà lọ́wọ́ ẹ̀ kí mo rí láyé ẹ̀ ìgbà ti yàrá òṣùlá wà ń bẹ̀ fún kí ló ṣe ó tilẹ̀kùn pa ò jẹ́ kẹ́nikẹ́ni wọlé ni was selfish kò dẹ̀ believe kò gbọ́n ó gbọ́n tọ́lọ́run ọlọ́run ló gbọ́n ìrẹsì kóńgò kan wàá gbé fún yàn ẹ máa gbé sórí social media ni ẹ ń ṣọ́ ara yín ẹ ń ṣe advertisement ó mọ kò ní dá fún onírọ́ kò ní dá fún onírọ́ ó mọyì orí tèmi ti ṣe fún nínú ọdún yìí fowó ọdún awo kì í pariwo mi ò náwó lọ́wọ́ o àmọ́ mo nẹ́jẹ̀ lọ́rùn a kì í pariwo ẹni tó bá ti ń ṣoore tí gbogbo orí yẹn tó lè káwọn tiẹ̀ mo fún ní fifty thousand lọ́jọ́ yìí mo fún twenty thousand lọ́jọ́ yìí tó lè kó gbogbo ẹ̀ sórí ẹni yẹn ní problem o kì í o ní ṣoore náà dandan ni kò ṣoore ni. bí mo ṣe ń bá yín lọ ibi tó ti ṣẹ̀mí gangan nìyẹn o lẹ́ni tó ní mo ní gòdù two hundred thousand pounds nínú ilé òun ló ń jẹ́ káyé mọ̀ pé èèyàn burúkú ni èmi èmi ò dá àmọ́ ọlọ́run á ṣe ìdájọ́ láàrin mi àti ẹ̀ ókè ìwọ ló wá lọ pè wọ́n ló wá lọ sọ fún wọn lẹ́yìn tí wọ́n ti bá wa wí tí wọ́n ti ní ìpè sórí iṣu ẹ̀ tí mo ti pè sórí iṣu ẹ̀ bẹ́ẹ̀ làwọn ọmọ ọdún ẹ̀ ibẹ̀ ni mo dé làwọn ọmọ ọmọ rẹ̀ náà bẹ̀rẹ̀ sí me comment just be careful of her we don't want her here we don't ìkọ́ tiẹ̀ pé mo rí mo rí mo ó rí kó àbí ó rí wèrè ìyẹn bẹ̀rẹ̀ so ní bú mi ọ̀gẹ́ ò sọ fún kó wo kọ́mẹ̀ntì ẹ̀ ó ṣe bí alábòsí stop it èmi gangan gong. mò ń pè mo ẹ̀ṣẹ̀ ń reply ẹ̀ you stop it A minimum penny. Any call, ẹnìkan ló pè believe me. mi mò ń wọ́ ọ̀gá wọn èmi kẹ̀ tí ló get. tó gé jẹ o me. ni òun ló pè mí ó pè mí tó ẹ̀mẹ́ta mi ò gbé ó lọ fẹjọ́ mi sùn ni ó fi sùn big mommy ẹ bèrè lọ́wọ́ ẹ̀ èmi tí má ló dàrú dàrọ̀ mi ní time kò sáyé àkáǹtì mi ò lè pariwo. lẹ́yìn tó ti bá wa sẹ́tù jà torí pé wọ́n ti jẹ́ kó o mọ̀ pé wọ́n ló jẹ̀bi wọ́n sọ òtítọ́ wọ́n jẹ́ kó o mọ̀ pé wọ́n ló jẹ̀bi wọ́n dẹ̀ bá wa parí ìjà tán kò pé ìṣẹ́jú mélòó kan ó dẹ̀ pé wọ́n padà ó lọ sọ fún wọn pé jókòó tádé ní píkṣọ wọn lọ́wọ́ o ó ní píkṣọ wọn lọ́wọ́ o ó dẹ̀ máa post ẹ̀ síta ni. kíní yẹn wàá dùn mọ́ mi ń wá pè mí pé nígbà tí mo wá nàìjíríà jókòó tádé ti send pictures mi rí mi ò sọ fún wọn ẹnu ẹ̀ náà ti gbọ́ wọ́n wá bí mi mo wá káwọ́ pọ̀nyìn báyìí mo wá ní bẹ́ẹ̀ ni ó dùn mí gan mo ní bẹ́ẹ̀ ni mo ní ṣùgbọ́n mo ti sọ pé píkṣọ yín kọ́ ah ìbàdàn ìbàdàn lẹ́mọ̀ ẹ̀mọ́ láyípo tẹ bá mọ láyípo e sọ fún àwọn ọmọ yín ẹ fi kọ́gbọ́n ẹ fi ṣe ọgbọ́n fún àwọn ọmọ yín tẹbí kí wọ́n wà very careful kọ́ má finú wénú ọlọ́run ní jẹ́ kọ́ ọmọ wa jẹ́wọ́. ok mo wá ní bẹ́ẹ̀ ni mà àmọ́ mo ti dìbọn nkẹ́ kò mọ̀ pẹ́yìn ni ah wọ́n ní ẹ eh, nǹkan báyìí ni òkété sọ ó sọ pé ẹ eh, píkṣọ àwọn wà lọ́wọ́ ẹ̀ kó máa gbé síta ó máa ṣe kinní kan ah. wọ́n ti bá wa settle why tó ò ṣe pè mí ó kó ara nǹkan tí mi ṣe fẹ́ pè sórí iṣu ẹ̀ ó wá pè mí pè mí pè mí pè mí mo wá padà gbé mo wá padà pé aṣá sọ̀rọ̀ bẹ́ẹ̀ làwọn ọmọọṣẹ́ àmọ́ ìparí ìjà tó ní tó ní kí n parí ìjà yẹn kò dénú mi torí inú bí mi sí àti àjókòó tá a dé yẹn a tún sọ̀rọ̀ ní ọjọ́ yẹn bí ọlọ́run ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ kó bàjẹ́ fún onírọ́ ẹni tó fẹ́ parọ́ eléyìí tí mo fẹ́ sọ tí n bá fi parọ́ tí n bá fi parọ́ kọ́lọ́run má ṣe ìdáríjì fún mi àmọ́ tèmi ìbá fi purọ́ kọ́lọ́run ṣe ìdájọ́ gbígbóná lórí Dorkas Adéyínká ọmọ ẹ̀jáde ìfilẹ̀ so kí má fọ̀rọ̀ gùn. mo wà lórí kọ́ pẹ̀lú àtìyìn àtàwọn ènìyàn ọlọ́gbọ́n àwọn ẹni náà wọ́n ti fẹ́ pé àtèmi o àtijókòó àtòun o wípé everybody wà ní rẹ̀ pọ̀ nǹkan tó ti ẹ̀ fẹ́ nìyẹn àmọ́ ọlọ́run tó máa mú ṣẹ́rí tẹ́ ẹ bá jẹ́ ọmọ tó jẹ́ pé inú ìyá yín mọ́ wàláì tó bá kù díẹ̀ kẹ́ ẹ jì sínú ọ̀fìn ayé ọlọ́run á máa ṣiṣẹ́ a fanu fàánú yọ yín ká ní irú kíní yìí ò ṣẹlẹ̀ mi àti ẹlájọ́ máa wà lábújá eléyìí máa pa mí ó máa poison mi wàláì ó máa poison mi èmi ò mọ pé ó ń jẹ́ lọ́sì mi mo lọ àbújá mò ń fóúnjẹ ràn ẹjọ́ o ti fóúnjẹ ràn wá dáadáa báyìí o mo lọ àbújá mo ra góòdù mo ń ṣakọ ó ti lọ èso ní góòdù bí ẹ̀ẹ̀mejì báyìí o the same place ibi tí mo jókòó sí ọmọ àti jókòó sí dẹ̀ jẹun táwọn náà ti ní àwọn fẹ́ jẹ ṣé fùfú àbí kínú bísẹ̀mù àti the same ọbẹ̀ tá a jẹ o gbogbo ẹ̀ náà fi ràn ìtawà gan òfin ràn wọ́n máa fi ràn jù bẹ́ẹ̀ lọ bá a tó wọn o just because èmi àtẹ̀yàn kan ní ṣùgbọ́n àyẹ̀ tí mò ń sọ fẹ́ nìyẹn kóyá wá jẹun ìyẹn náà ń gbé kiri o ìyẹn ò lè yóò ọ̀pẹ́rẹ́ sáyé wọn pẹ̀lú oúnjẹ oríṣiríṣi táwa gan òfin ràn dé bẹ́ẹ̀ o ọlọ́run tó máa mú ẹ wo mo sọ fún yín wọ́n ti settle ìjà láàrin mi àti ẹ̀ wọ́n ti sọ bí tó ti jẹ̀bi fún inú mi dẹ̀ dùn ok mi mọ kí ló ṣẹlẹ̀ àwọn àdúmí mi dà kí ló ṣẹlẹ̀ irú setting wo ni mo fún kinní ìbáyìí irú làwọn me mi one now help me now i'm mo to block okay ó tún ti mú another setting i'm to get ẹ̀ sí ẹ believe mo wa lórí mo ní mo ma ma so wà láìtàláì sí mọ́bìlì láì mo wà lórí call lórí àgbo pẹ̀lú jókòtadé lédè dẹ́ pè wọlé ó dẹ̀ mo ti dúpẹ́ ipe màmá o mo gbọ́ nǹkan tó sọ pé ní ká má jà o ó tiẹ̀ surprise mi lẹ́yìn yẹn ló wá pe àǹtí yẹn wọlé pé màmá tiẹ̀ sọ pé ká lóun mọ̀ ní kó o má nìkan stop pé yẹ kí ká continue jà yìí bí ìwọ ìwọ ló sọ fún ènìyàn pàtàkì tí mo introduce ẹ sí tó wà láàrin wa ìwọ ló wá ṣe báyìí mi ò wá understand ibi tí mo lúgọ sí mọ́ been nǹkan to fẹ́ nǹkan to fẹ́ achieve ló achieve yes move on stop throwing shade In tó lọ́run ti dà sí ẹ lára nísìn gbé dání kó máa dúpẹ́ náà dúpẹ́ dúpẹ́ ó sọ fún mi nígbà tí mo wà nàìjíríà tí kwame ibo ló wà ẹ bọ́ síta wọ́n one, wọ́n wẹ́ńbí one, wẹ́ńbí ó sọ fún mi ó ní kí kọ́ńtírì òṣì yẹn lẹ̀ ó ní kí lè náà wà bẹ́ẹ̀ ń ṣayé ẹ jáyé ẹ lọ bó ṣe wù ẹ́ ṣe falafolo ṣe folo fala kò sí ohun tó fi ń ṣèyàn mi ò ní ṣòro pẹ̀lú ẹ stop lying on me i don't like it please please tó o bá fẹ́ bá mi jà fèsì mi kó má kù mí fáráyé pé èèyàn tí ò ṣe ṣore fún àwọn kan wà wọn ò ṣe ṣore fún tó bá kù díẹ̀ kẹ́ ṣore fún wọn báyìí kọ́ ló ń fọ wọn lójú ìwọ lọ́lọ́run á fọ lójú èmi á máa rí àánú gbà àánú mi ló sì ta sí ẹ lọ́wọ́ tí mi ò bá àdí ẹ gbogbo ṣe ń jẹ tọlọ́run ò lè ní nọ́mbà wọn ẹ lè wà báyìí mo àdí ẹ sórí kọ́ọ̀ ni ó ṣe three ways kan mo lo ẹ so ẹ fi mí sílẹ̀ ẹ jẹ́ ṣe tèmi kó ṣe tiẹ̀ stop throwing shade ìwọ ló mórè ìwọ ló mórè lẹ́yìn tí ìyàwó baba Kasali gbé ẹ lọ Nàìjíríà tó padà wá show fún lẹ́yìn tí ènìyàn fi two million almost two million ra tíkẹ́ẹ̀tì fún ẹ lọ nàìjíríà ó stage show fún ìyá yẹn lórí social media tó fi bu ìwọ́dẹ ló mọ́re ó wá ń pretend ó ń pretend just because of nǹkan tó fẹ́ jẹ́ kó jó mọ nǹkan tó fẹ́ jẹ́ ńlẹ̀ ayé bí mo ṣe ń bá yín sọ lọ ẹ̀yìn tèmi arábìnrin yìí wá pè sọ́dọ̀ jókòó ó wá sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn mo fi etí mi gbọ́ mo fi etí mi gbọ́ mo tún tu sọ lẹ́ẹ̀kẹta pé mo fi etí mi gbọ́ mo wá tún wá ń sọ sí pé ẹni tó bá purọ́ kó bàjẹ́ fún ó lè da fún lẹ́nu bó máa padà bàjẹ́ fún ẹni yẹn wá ń sọ fún ah ẹni ká má jà wọn tún ní ká jà ah mi ba bá jà mọ́ àwọn ọmọ mi kan ti pòun àwọn èèyàn kan ti pòun wọ́n ti bá wọn sọ òun ò fẹ́ bá jà mọ́. ẹ mọ̀ pé mo dẹ̀ ti mo ti rí nǹkan tẹ́lẹ̀ tó ń bí mi nù ìyẹn ló wà mo ní kò possible. ó jẹ́ nǹkan tó bí mi nínú ó dẹ̀ dùn mí gan-an ó dùn mí gan-an ó dùn mí gidi ó dùn mí gidi ẹ wá rí kọ́lọ̀ ló ní kíjà ṣẹlẹ̀ láàrin mi àtẹlẹ ẹ bá mi tẹ love and like ẹ fi cover red red wọn ò ní ṣe kọ́ máa wò mí wọn ò lè ṣe àwọn ọmọ wèrè wọn ò lè máa wò wá tó ń bá wò wọn máa kú ni táwọn ò bá jáde lọ́jọ́ méjì tá máa dry. Kwame lọ́mọ tó ń sọ tó picture. ya yóò ṣègbéraga. A máa ń sọ̀rọ̀ bí ọ̀rẹ́ sọ̀rẹ́ ni. A máa wọn kì í sọ pé ta ni kí ló já mú wáyù. A máa ń sọ̀rọ̀ bí ọ̀rẹ́ àtọ̀rẹ́ mọ̀rẹ́ àtọ̀rẹ́. Ẹ má sọ tẹ́ẹ̀ ní mọ̀ pé wọ́n ju igi mú jìnnà ẹ̀ ní so could dé see problem máa lọ now, kí one minute mí ní two hundred thousand two hundred thousand àbí two hundred thousand pounds two hundred thousand pounds owó tó tóyàn ọ̀kan lé àbí about ló shake pè ní London you yẹn gan tẹ bá máa ra léèsì ẹ sì lè máa rí lé three hundred thousand pounds àbí kò ní sí ni ṣáwọn tèmi náà mo ń bọ̀ ẹ má bínú. ẹ yá àsì bóyá ń sùn ó dẹ̀ dùn mí pé lè mo ti ṣe o ti kejì yẹn admin méjì ló wà ń bẹ eléyìí mo máa háàdì kejì Come back. Thank you so much for watching. See you next time. Bye for now.